أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين adúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run ọlọ́ba tí ọlẹ́tọ̀ sí ọpẹ́ àtọ̀rọ̀ ìkẹ́ àti gẹ̀fún àdẹ́gbọ̀ Muhammad kí ọlọ́ba kí ọkẹ́ kí ó gẹ àti àwọn aráàlú àti àwọn ìjọ rẹ̀ àti gbogbo ìyówù tó wá dọ̀rọ̀ mọ́ Islam tí ó fi jẹ́ ọgbẹ́ èdè ẹ̀kọ́ lọ́jọ́ àjọ wà nínú wọn. lánàá a sọ̀rọ̀ nípa agbẹ́rin ẹlẹ́ẹ̀kẹtàdínní ọgbọ̀n ipe iyyaka na'budu wa iyyaka nasta'in ọwọ́ láti wá sí òsàn àrùn méjì tó gbọ̀ngbọ́n tó jẹ́ àrùn ọkàn alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun náà ni àríyá ṣíṣe sí arí mi ọjọ́ pé iṣẹ́ tó ọfẹ́ ti fọ́ lọ́hùn o tún gbèrò ẹlòmíì láti fi kọ́ mọ ìyìn lórí ẹ̀ ọwọ́ à ń fi hàn án àbọ̀ ń sọ fún tọ́wájọ́ ìdàlì kìyàmà ọmọ béèrè àwọn atẹ́wọ̀n ọlọ́ọ̀bà àlìkẹ́ lọ́sùn máa sọ ẹ́ kó ṣe bí nítorí tó fi ṣeré kó lè bá a ṣàfihàn lórí ẹ̀ àwọn tí ó fẹ́ orí náà sì ti rí ládàá ti tán mẹ́. àtìgbọ́ ẹ̀rí wá lórí ẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ á kú. àìsàn ẹlẹ́ẹ̀kejì òun náà ni ìjọra ẹni lójú nígbàtà ní iyyaka na'budu wa iyyaka nasta'in ìrẹ́ ọlọ́ọ̀bá nìkan tó láàmú ọ̀sìn ó túnbọ̀ sí pé àní fi kí mi sí àní fẹ́ bọ́ sí àdìrí fi kí mi sí wa ọlọ́ọ̀ nìkan ṣoṣo wá ìrànlọ́wọ́ rẹ̀ àní dàbí ṣàìfọ́n tọ́gbẹ́rù gan rí tọkọ̀ sí àṣẹ ọlọ́ọ̀bà àlefẹ́lá tọkọ̀ sí lẹ́nu tọjọra rẹ̀ lójú ọlọ́run wá pa àìsàn yìí méjèèjì ọ̀pá kọ̀ fún wa nù àwọn àyà kan káàsìmọ̀ yìí pé wọ́n jọ máa ń sábà bára wọn nílé ìjọra ẹni lójú àti fíárì mi. inú Suratul Nisa àyà 36، six títí dé thirty eight ọlọ́ọ̀bà àlekẹ́lá ọ sọ fún wa mẹ́yì pé wa'budu Allaha wa la tushriku bihi shay'a wa bil walidayni ihsana wa bidhil qurba wal yatama wal masakin. ولجار ذي القربى ولجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا ọlọ́ni wa abúdùlá ẹ máa sin ọlọ́run ọba àlékè ọlá wà láti ṣìríkù bí iṣẹ́ ìhà tẹ́ bá ń sin lọ́run ẹ gbọ́dọ̀ orúkọ mí ìfọ̀mọ́ lọ́run ẹ gbọ́dọ̀ ṣẹbọ ẹ gbọ́dọ̀ sì ti àríwí. wábìlì wàhálì dẹ̀yẹ ni ìsànà ẹ sì máa ṣe dáadáa sáwọn òbí méjèèjì wábi délé ẹ máa ṣe dáadáa sí àwọn tí wọ́n súnmọ́ yín nù mọ̀lẹ́bí wálé ma àtàwọn ọmọ òrukàn àwọn tí bàbá wọn ti papòdà tí wọ́n ti wà lọ́mọ èké wálé mọ́sáàkì àtàwọn tálákà. wàlìjáàrí dẹ̀lẹ̀ kòrògbà aládùúgbò tó súnmọ́ yín tó tún wáá jẹ́ fámìlì yín tó tún jẹ́ mọ̀lẹ́bí yín ẹ máa ṣe dáadáa sí wọn ìwọ̀ méjì ló ti ní lórí rẹ̀ o ọjẹ́ tó súnmọ́ ọ̀sẹ̀ ẹ̀jọ́ ń gbé tó tún wáá jẹ́ fámìlì rẹ̀ wàlìjáàrí lè jóná aládùúgbò tí èsè fámìlì yín náà ẹ tún máa ṣe dáadáa sí wọn wọ́n sọ ọ́ tí o sì ti fámìlì rẹ tọ́ ọmọ ẹ̀kan ìrìn kan payín pọ̀ ni ọwọ́ pé ní payín pọ̀ fi ẹwà ìsìláàmù hàn kó ṣe dáadáa sí i wọ́n bí ní ìsẹ̀bi ẹni tó wó tán lọ́wọ́ ẹ̀ lórí ìrìn àjò kódà bọ́jà jẹ́ mo ti ńlá ní àdínú wọn sàánú rẹ wọ́n máa malaka ti ayé máa ń kùn àwọn ẹrú tẹ́ ẹ ní ẹ máa ṣe dáadáa sí wọn inna Allaha la yuhibbu man kana mukhtalan fakhura ọlọ́ọ̀bà àlekè ọlá kò nífẹ̀ẹ́ ẹni tó ṣe wípé ọjẹ́ mùkútàálà ẹni tí ń yan gbẹ́dẹ́gbẹ́dẹ́ fàkúrọ́ ń tọ́jú ń fàrí al-ikhtiyar òun náà ni girimankai ibẹ̀ náà wọ́n ti yọ àlùkúyàlà òun girimankai tó jọra rẹ̀ lójú tó jọ ìyẹn pàdánù nǹkan ńlá nìyẹn ọlọ́run ọlá ó nífẹ̀ẹ́ yimán ó sì nífẹ̀ẹ́ múmìnì nígbà tó bá ti wá jẹ́ ife ọjọ́ra rẹ lójú òun gírí máa ń ka ìní ọlọ́ọ̀bà àlejò ọlákò nífẹ̀ẹ́ rẹ̀ onígírí máa ń ka ìní náà lọ́jọ́ pé gbogbo àwọn tá a sọ síwájú kò ní kà fún kò sì ní ṣe ìmí ìtọ́ bá ń ṣe ìṣe lókù kò ní kò bí rẹ̀ fún kò ní káládùúgbò rẹ̀ fún gbọ́jẹ́ kò ti jọra rẹ̀ lójú mọ́mìnì ọ̀gbọ́dọ̀ máa jọra rẹ̀ lójú kọ́ máa kára rẹ̀ sí ẹni tó tóbi ọlọ́ọ̀bà àlejò ọlá ọlọ́run tó wá ń sọ̀rọ̀ lọ pé alẹ́bí iná yẹbi kàlúùnà wáyà amúrúnà náà sábẹ́lẹ́ bẹ́kọ̀l wáyà túmúnà má àtà húnláhùn mi fọ́dúlì hì wà á tàdínà lè káfìrí iná àdàbà mùhìnà ọlọ́run ní àwọn wo ni àwọn tọ́lọ́ ọba ò nífẹ̀ẹ́ tí a jẹ́ tọ́jẹ́ òǹkiri máa ń káyè tí máa ṣe fáàrí tí máa ṣe yánràn alẹ́bí iná yẹbi kàlúùn àwọn tó òní lè náwó fún tálákà òní lè náwó sójú ọ̀nà tọ́lọ́run wáyà mọ̀rú náà sáré lẹ́gbọ́kùnlé kò ní ná yóò tún máa pa àwọn èèyàn láti ẹ̀kí wọ́n mọ̀tún náwó sọ pé ọ̀rọ̀ tó ní ẹkọ́ bọba parọ́ òsì lójú ó tún parọ́ àìní àìríjẹ àìrímu àìrínátó lójú ó parọ́ bọ́bá jẹ́ kó nílé tọ́wá tó wá ń tọ́fẹ́ agbe irú ẹni bẹ́ẹ̀ ìlànà ìsọ̀sọ́làm ti sọ ikú ń jọ gbà kìyàmà yọ dìde kò ní ẹran kankan ọfẹ máa fi isi agbe ọfẹ fi rọra rẹ lọ́rọ̀ nílé ayé ṣùkọ wa kàn wọ kọ wa tó wa sọ pé ìwọ òfun torí ìdí kan tó kẹlòmí òfin wọn fún ọbọ sínú ayé àmì alẹ́bí ìdáyẹ bí kalu àwọn tí ń ó fún káwọn èèyàn máa mú náà máa àtàhùn mọ́lù àhùn mi orí ọlọ́run tó ṣe fún wọn arísìkì fọ́dìlù fọ́dìlù nù Qur'an sáré àtúbọ̀ sí arísìkì. fàyídá akódiyàtọ̀ sọlá tùfà ń àrùbí ẹ wá lọ nínú orí ọlọ́run ọlá ọlọ́run ọlọ́run arísìkì ẹ wá lọ lẹ́yìn ìgbẹ́ wá wọ́n yẹ kùtùmù náà àwọn èèyàn wọn yìí ma ataahumullahu min fadlihi ntọ́lọ́wọ́ bá ṣe fún ọ́nù àríṣìkì kò ní na wọ́n máa fi pamọ́ wà á tajínà lil kafirina adaban muhina ọlọ́run ní ọlọ́run àti palẹ́fẹ̀ẹ́lẹ̀ fún àwọn káfìrí ìyà tí ó dojú ọlọ́run tí wọ́n ń bá a lọ sọ pé walladhina yunfiquna amwalahum riya'a an-nasi wala yu'minuna billahi wala bil yawmil akhir wa man yakuni shaytanu lahu qarinan fasa'a qarina ọlọ́run ní àwọn tá à ń rú yìí bọ̀ àwọn ń gbin wọn káì ó ń fa àrí yìí walladhina yunfiquna amwalahum riya'a an-nasi àwọn tó yẹ kó wọn máa ná dúkìá wọn wọn máa náwó wọn nítorí títí àfihàn fáwọn èèyàn ní òkú máa náwó kìí ṣe torí ọba àlejò lọ́sọ́jẹ́ ọba tọ́ga tí ó sì san dáadáa lórí ìnáwó yẹn torí ṣe torí ti ẹ wò bẹ́ẹ̀ ṣe máa ń pa rẹ gbẹ bá ń sòkò gbẹ bá ń kódà àwọn òtún lọ mọ wòlímọ̀ pé wòlímọ̀ kùránì pé tọ́lọ́ làwọn tó ń ṣe ṣé ńgbọ́ bá ń ṣe nígbà tí kùránì bá jẹ́ tọ́lọ́ sọ́nà tọ́wọ́ gbà sẹ́mu náà ní ìsìlámù fẹ́ ọwọ́ a máa sọ nítorí pé fẹ́ẹ́ ṣe wòlímọ̀ ẹ bá jùlọ sí fáìlì rẹ̀ ilé ike ọlọ́run ọmọdé tó ti sanwó ilé ike fẹ́. àti hàn sí àárí mi àárẹ̀ mi sí bó ń náwó fẹ́ lójú bá a ti ń lògbèsè ayé wa nù àwọn obìnrin á ṣe pọ̀ ń di ẹ̀ wọ́n dá alẹ́ sọ́kùnrin lọ́rùn èpè àwa gbọ́n ní tíá àtúnwá gọ̀ ọba ti di gómìnà ń darí wa àwọn ni a máa darí bí yùn àwọn ọmọ olè kí wọ́n sáájú owó ilé ìpé wọn ò ní sán tí a ni owó tí a rí mi wọ́n nà ọlọ́ni walladhina yunfiquna amwalahum an-nas àwọn tó yẹ pé dúkìá wọn ti ń ná láti ṣàfihàn fáwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn ní wàlá yu'minuna billahi wàlá bil yawmil akhir wò nígbàgbọ́ sọ́lọ́ pé ní ọ̀sán àwọn ẹlẹ́sàn rí bẹ́ẹ̀ náà ní ọjọ́ kan ìtí ẹ̀sán wọn ó dé wọn nígbàgbọ́ sí wọ́n ti gbàgbé ẹ̀ wa alábàárin a nǹkan bú lọ́jọ́ alábàárin rẹ̀ ọlọ́run mọ́jẹ́sẹ̀ ìtàn jẹ́ alábàárin wa o so ìṣesí àrími ìjọra ẹni lójú kìí ṣe nǹkan tó dáa pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ wa nù àdìsí anabi wa sallallahu alayhi wa sallam nínú sahih al-bukhari ipe òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa ó sọ pé bayna ma rajulun yajurru izarahu min al-khuyala khusifa bihi fa huwa yatajaljalu fil ardi ila yawm al-qiyamah so láàrin ìgbà tí arákùnrin kan náà àwọn tó ti lọ sáájú

ẹgbà wọn ọ̀rọ̀ kan tó wà nínú lafzu muslim lórí ọ̀rọ̀ yìí náà nígbà tí muslim ọgbà tiẹ̀ wá ó ní bẹ́yìn náà máa rọ́jò ló ń yamshi kọ́dí àjàbátì òjòmọ́tò wà bùrùdánù ìdíkùsì fàbí ìlà ọ̀rọ̀ fọwọ́ yatajaljalu fil ó dé òjì ọlọ́run sallallahu alaihi wasallam sọ wípé láàrin ìgbà tí arákùnrin kan tó tọ́yàn gbẹ́dẹ́gbẹ́dẹ́ tọ́jẹ́ pé irun orí rẹ̀ tọ́ ń sàn sọ́tún sọ ń sàn sósì ọjọ́ lójú aṣọ tó wọ̀ sọ́rùn ọjọ́ lójú ọlọ́mba ní kọ́ tẹ̀rì sínú lẹ̀ bí ó ṣe máa tẹ̀rì sónú títí tí àwọn ọ̀rọ̀ tó sọ bákan ẹ̀yọ́ àjọ ń sọ fún yín nípa ẹtí ọ̀dì ara ilé àjẹ́ náà ètò ọlọ́run ní kúlù dọ̀yí fi ń mú tọ̀dọ̀ ìbí gbogbo ẹni tó ṣe kí ọ̀rẹ́ rẹ̀ rẹ̀ ń tí yẹ tí gbéraga pé ọ̀rọ̀ ra rẹ̀ fún ọlọ́run ọlá ó ṣàfihàn kó ní bùkátà sí ọlọ́run irú ẹni

òun náà ní gbogbo olùgbẹ́rùgbẹ́rí tọkọtọlọ́ jawaabi ó kí lọ́rùn níbi ìjọra ẹni lójú mùsẹ́kìrì ongirimankai àwọn èrò náà nìyẹn mọ́jọra rẹ lójú kọ mọ́bà kọ̀wé sí ìparun látọ̀dọ̀ ọlọ́run bá lè fi ọlá sùpẹ̀lú ìyẹn la fi parí ìrẹ́ ọlọ́run nìkan láàmà ọwọ́ àti ìwòsàn mímọ́ àti ẹbọ àti tètè àrími wọ́n jẹ́ àkànná sẹ́yìn ìrẹ́ ọlọ́run nìkan ṣoṣo láàmà wá ìrànlọ́wọ́ rẹ̀ ọwọ́ àti ìwòsàn ìmọ̀ àjọrọ ẹni lójú A ṣe bírí mọ́ńkàì àwọ̀ àbọ̀tí agbọ́nrin ẹlẹ́ẹ̀kejìdínlọ́gbọ̀n sí twenty eight òun náà ni pé ìjẹ́ na àbúrú tọ́lọ ní ọ ń fẹ́ lọ́dọ̀ wa káfi káfi rinlẹ̀ kámúdò gbòǹgbò tọ̀síìdù olùhíyà gbígbàgbé ọlọ́run bá àlekè ọlá nìkan ṣoṣo ńlọ́lẹ́tọ̀ sí ìjọsìn bàbá sì ń sèyún látara ìyáàkà náà gbùdù kọjá pé ọlọ́run bá àlekè ọlá ó tún fẹ́ lọ́dọ̀ wa ìbùtọ́ọ̀lù ṣìrìkì bíi bíba ẹbọ tí o gbọ́dọ̀ rò pọ̀ mọ́ ìjọsìn fún ọlọ́run wọ́n ìyáàkà náà sẹ́yìn èrè ọlọ́run bá nìkan ṣoṣo láàmú wárọ̀ lọ́wọ́ rẹ̀ ọlọ́run fẹ́ ká ti ta kíkú tawhidu rububiyya ká ṣe yékéyéké ìgbà pé ọlọ́run bá nìkan ṣoṣo àásó ni lórí iṣẹ́ rẹ̀ tí wọ́n ń ṣe ìtọ́jú tí ń ṣe fún ẹ̀dá òun ní dáṣe nínú ìtọ́jú rẹ̀ náà ni ìrànlọ́wọ́ tí ń ṣe fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn a gbọ́dọ̀ gbára lé ìwọ̀nba agbára táwa bá ṣe lásán àbí àtìkíyàn táwa bá ṣe ṣe bá a bá ti wá ń ṣe yẹn ọlọ́run bá lè sọ láti ń fẹ́ lọ́dọ̀ wa ìtọ́lù ṣíríkì bíi kágbà yìí pé a gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ ró nǹkan mi pọ̀mọ́ ọlọ́run nípa ìtọ́jú tí ń ṣe fún ẹ̀dá yẹn oríṣiríṣi ọ̀rọ̀ láti sọ lórí eléyìí síwájú tá a ti mú ẹ̀rí tọ́pọ̀ lórí rẹ̀ tá a ti mú wá àwọn tí wá pegedé lórí tàwíìdù olùhíyà àti rùbùbíyà tá a sọ yìí tí ẹ sì jìnnà ṣe é kù níbi ìkíní àti kejì iná làwọn ọlọ́run sọ pé ká máa ṣàdúà ká wà ní ojú ọ̀nà wọn tààtú wa ń sọ pé ihdina siratal mustaqim siratal ladina an'amta alayhim ọlọ́run tọ́wá sí ojú ọ̀nà ìtaara káfíìrì yọ̀nù wọ ọlọ́run ní sínà ká tó débẹ̀ ojú wọ́n sin ọlọ́run kò sí sí àrímí ń bẹ̀ kò sí ẹbọ ń bẹ̀ wọ́n ń wá ìrànlọ́wọ́ ọlọ́run ń ò sì fi wọn ò sì rú ẹlòmíì pọ̀ níbi tí ọlọ́run ti ń ṣe fún ẹ̀dá àwọn yẹn ni pé alladhina yìí alayhim àwọn tó yẹ sàánú tó ṣe rẹ fún àwọn tí àwọn náà ní àlù iyyaka na'budu wa iyyaka nasta'in àwọn ní à ní iyyaka na'budu gidi ní sísọ àti ṣíṣe wa iyyaka nasta'in ṣùgbọ́n àwọn tí wọ́n kùnà lórí méjèèjì àwọn náà lọ́lọ́run tọ́ka sí pé lẹ́yìn ìmọ̀tòtò obì àlẹ́yìn wà lọ́dọ́ọ́lì mọ́jọ́ jẹ́ àwọn tó ti bínú sí. àwọn tó ṣe pé ńgbà ńgbà musa sọ fún wọn pé wọn máa ti lọ́ńdọ̀ nìkan sọ̀rọ̀ ní ìlọ bọ́lọ̀ ń sọ̀rọ̀ kó tó dé báyìí wọ́n ti mú ògédègbè mọ́lì wọ́n ti sọ dọ́lọ̀ kó tó dé wọ́n bẹ̀rẹ̀ sí sìn wọ́n ti kù náà di ìtọ̀ ìdúlòdò yíyà agbára ọlọ́run bá lè fi ọlá wọ́n fi ń kì sí ẹ̀dá àwọn ní akọ àwọn èèyàn ní sẹ́hìrù àwọn yahudi àwọn ní akọ sẹ́hìrù kà lórí ilẹ̀ ìdán òṣìṣì nǹkan kan lára adájú ìtẹ́wọ́sọ́lọ́run bá lè fi ọlá wọ́n ti kùnà níbi tawhid rububiyya àti uluhiyya wàlá dọ́ọ̀lì àwọn ẹni àná náà làwọn ọ̀nà sọ́ra àwọn tó ṣe pé ọlọ́run ìmọ̀ wọn mú ìmọ̀nà wá bá wọn wọ́n sọ di nǹkan mímọ̀ lọ́wọ́ yóò máa takùn wọn jẹ́ wọ́n nǹkan mímọ̀ wọn tọ́lọ́ mú wá bá wọn wọ́n tún sọ di ti takò kàná abúlù ànábì ọlọ́run ni ẹ̀dá ọlọ́run ni kò lágbára kankan lórí ìtẹ̀lẹ́ nùgbà gbogbo òṣòro wọn wọ́n tún lò ní ọba àwọn bíi ya rẹ̀ wọ́n tún sọ ẹ̀ntì ẹ̀dùn wọ́n tún sọ dẹ̀ntọ́ lágbára lẹ́yìn ìtọ́lọ́run so wọ́n ti violate tawhid rububiyya ìjà kàdánṣẹ́ yìí nù wọn ọ̀dọ̀ ẹ̀dá ni ẹ tún gbé sí. ọlọ́ọ̀bá àlekẹ́ ọlá tó tọ́ka wa nínú àyà Qur'an lórí àwọn nǹkan wọ̀nyí nínú Suratul ọlọ́ni wá abudullaha wala tushriku bihi shay'a máa ti lọ́wọ́ ìjà kàdá abudu nìyẹn wala tushriku bihi shay'a ọ̀ gbọ́dọ̀ orun kẹ́kẹ́ pọ̀ mọ́ lọ́wọ́ ara abudu tí sí pé ń sin lọ́wọ́ mọ́ sí ọ́pọ́sìtì ìjọsìn o tọ́ ọba ti lè ọlọ́run tó ń sọ fún anusrọ́tò nahal aya thirty six wípé walaqad ba'athna fi kulli ummatin rasula ani ibudu allaha wajtanibu taghut ọlọ́run ní gbogbo àwọn ìjọ ńlá ti rán òjíṣẹ́ sí wọn níta fi rán yẹn ni pé ani ibudu ẹ máa sin ọlọ́run tẹ bá ti ń sin lọ́run wájú tẹ̀lé ìbò gbogbo nǹkan mìíràn ti ń sin lẹ́yìn ọlọ́run ẹ gbọ́dọ̀ sí iyyaka na'budu òtító lórí wípé máa sin lọ́n nìkan ṣoṣo má sì nǹkan ma mà á tó bá ti yàtọ̀ sọ́nà ọba àlèkè ọ̀la. bẹ́ẹ̀ náà sì ti ifá àgbọ̀dọ̀ ro nǹkan pọ̀ mọ́ lọ́n níbi ìtọ́jú tí ń ṣe fẹ́ dà á ọlọ́run tó sọ̀rọ̀ rẹ̀ láàyè nínú ní ọlọ́run bá àlejò ọlá ń sọ fún wa yìí pé ya ayyuhan nasu u'budu rabbakumul ladhi khalaqakum والذين من قبلكم لعلكم تتقون ọlọ́ni yá ayyuhan nas ẹ̀yàn ọmọ ẹ̀dẹ́ ènìyàn u'budu rabbakum ẹ máa sin ẹ ń tọ́jú olùtọ́jú yín tẹ́bá ti kan rọ́bù nínú Qur'an ẹ má tutù lu wa yín nìkan àbọ̀lọ́ yín nìkan kò ní rí flẹ́sì ti ń bẹ fún dáadáa rọ́bù láti bí tẹ́rìbíyà ni ẹni tí ń ṣe ìtọ́jú yín oríṣìí ìtọ́jú lọ́lọ́ọ̀bà àlekè ọlá ń fún wa nítorí ìtọ́jú tí ń ṣe fún wa náà ló fi sí ká máa sìn kó dàbí ọ̀sọ́ fún wa ọyẹ ká máa sìn torí pé àwa náà mọ̀ yìí pé ẹni tí bá ń fún wa tá à ń dọ́dọ̀ rẹ̀ tá à ń rí bá a bá nídìí oúnjẹ ni yóò fún

òun náà lẹ́dẹ̀ da gbogbo wọn la'allakum tattaqun kó lè bá a jẹ́ yí pé ẹ̀ la'allakum tattaqun kí ìbẹ̀rù ọlọ́run bá àlejò ọlá kó lè bá tẹ̀lẹ̀ fún yín. ọlọ́run tó wá sọ yí pé alladhi ja'ala lakumul arda firasha was samaa binaa. وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون الله بالك ولا أو أنرون يا أو صيك الذي جعل لكم الأرض فراشا الله tó ṣe pé òun ló ṣe ilẹ̀ ẹlẹ̀ òun lọ́dà ọjà ní roboto bí bọ́ọ̀lù bọ́ọ̀lù tó tún jẹ́ pé èèyàn lè kọ́lé lórí èèyàn lè sùn lé lórí èèyàn lè wa mọ́tò lórí ẹ̀ ọlọ́ọ̀bà àlejò lálọ́fagbára ẹ̀ síbẹ̀. wọ́n sàmọ́ àbínà òun náà ló ṣe sọ́mọ̀ ní tọ́mọ pa ọjà ọ̀já bọ́ọ̀lù lórí wọ́n ń sàmọ́ ìmọ̀ náà ní sọ àwọn omi kan kalẹ̀ láti sánmà fa pé àwọn omi ọlọ́ọ̀bà àlejò omi ibi tó ti ń fún yín lómi pọ̀ ṣùgbọ́n inú omi tẹ́ ń lò ń sọ̀kalẹ̀ láti wà ń bẹ̀ fa akarajà bí yìí mina tamara ọtí rizkọ ọlọ́run wá fi omi ó fi yọ àwọn èso oríṣiríṣi ó fi yọ jáde fún yín lórí ilẹ̀ kọjá rizkọ kọjá ìmọ̀ fún yín tọ́ba ti pé tó tọ́ ọlọ́run fala atẹ́jàlú lílàáyì àndáadáhùn wà tó ń tààlàmùn ẹ gbọ́dọ̀ mú orogún pẹ̀lú ọlọ́run kẹwàá fi ẹlùkan tó ń bẹ tó tún lágbára tó lè ṣe nǹkankan nù gbèsè ayé yín lẹ́yìn ọlọ́run bá lèdè jẹ́ pọ̀ ńgbọ́ bá ti ń pé wọ́n bọ́ ṣògùn sí wọ́n bọ́ ṣe gbá sí wọ́n bọ́ ṣe yẹ̀wò oríṣiríṣi tọ́jẹ́ pé gbogbo ẹ̀ kò díwọ́ kádàrà ọlọ́run wàláhì kò díwọ́ tọ́nà bẹ́ẹ̀ ọgbọ́dọ̀ jẹ́ pé iṣẹ́ ọlọ́run kan bí ẹ̀dá kan àbí kó sọ pé ẹ̀dá kan lágbára lórí ẹ̀ o ti di ọlọ́run tó ń pàkíyèsí wa lọ síbi eléyìí náà bákan náà nínú sọ́rọ́tù Fussilat àyà kẹsàn-án ọlọ́ni kúlẹ̀ ayé nàkún látẹ́kùrú nàbí lẹ́dí kálákálá ọ̀rọ̀dọ̀ fi yíyá omeyin wọ́tẹ́jà lùnà lahu àǹdáadá dáàlìkà rọ̀gbọ́lẹ̀ àlámì. ọlọ́ni rẹ̀ ànábì sọ fún wọn sallallahu alaihi àyínnàkùn látẹ́kùrù nàbílẹ̀ ní kálákàlà àrùbọ̀ tẹ́ẹ̀mọ́ sí àtakò ẹ̀mọ́ sí àtakò ẹ̀mọ́ sí kèfèrí sí ẹnu tó kó ń lọ́dá ilẹ̀ ẹlẹ̀ ní sí ìyàwó méèní láàrin ọjọ́ méjì tọ́nà fi dá ogun lẹ́lẹ̀ ẹ̀yẹ́ gbìyànjú kẹ́kẹ́ fẹ́ kó nǹkan jọ tí ó pọ̀ tí ó gbáyé kẹwàá wòye ọjọ́ tẹ́lú lórí àti wàhálà tẹ́sẹ̀ lórí ẹ̀ àti gbogbo oríṣiríṣi ètè ń pa fẹ́ẹ̀ kó tó lè rí afá àtàn àmọ̀gbósù sọ ni ọlọ́run kí àná ìzọ̀sọ́lá ń bọ̀ èèyàn bá dé mẹ̀dínà yóò rí yanu ilé mi tó láti ẹ̀yẹ́lá ibi tó dákọ̀ ju bí lọ tó lómi onílé mi tó láti rí aláàjì tó lómi ọdún mẹ́rìndínlógún làbọ̀ mẹ́jìlá wo wíwẹ́ o ilé tí ó tó láti aláàjì tó lómi ọba gbọ́dọ̀ fún ilé kọ̀wé ọba ọba Saudi gan olùkọ́ nílé tó tó wà ó lè lọ́gbà tó tó bẹ́ẹ̀ ó lè nílẹ̀ tó tó bẹ́ẹ̀ ó lè nílé iṣẹ́ tí ó nílẹ̀ tó tó bẹ́ẹ̀ mọ̀ yóò àgbé ilé yóò àtúntẹ̀lera wọn <laughs> láti ìdójọ́ ìjọ ilé <laughs> tó kọ́ tẹ́ láti ọba lò <laughs> ìwọ̀n bá ń tàǹtì lásán amọ́rún tàǹkó ju amọ́rún tàǹtì amọ́rún wàhálà tàǹtì ọlọ́run bá sọ wípé atẹ́kùrú nàbí lẹ́dí khalaqal arda fi yawmayn tẹ́ẹ̀mà takọ ọlọ́run bá lè jẹ́ ọlá tó ìkún lọ da ilẹ̀ ẹ̀dẹ̀ láàrin ọjọ́ méjì ni wọ́n tẹ́jẹ́ alúnáláwú àǹdáadáa ẹ̀tù wá ní àwọn tó ń bẹ tí wọ́n jẹ́ akẹgbẹ́ fọ́lọ́run tẹ́ẹ̀ tó ń tọ́lọ́run sí àwọn náà ń serú ẹ̀ à ẹ ti takọ ìjà kàmì sẹ́yìn dáàlíkà rabbul alamin ọlọ́run ọba tó ń sọ̀rọ̀ ń parẹ́ onáà lọ́lọ́run ọba tó yẹ pé oníṣe ìtọ́jú gbogbo ẹ̀dá lónìí àlàmì òun náà ní ẹ̀dá lónìrànràn bá dákọ̀ ìyẹ̀rà álámù kan ó tún yàtọ̀ sàáyẹn láàrin ìyẹ̀rà tó wá wù álámù oríṣiríṣi tún wá wà lábẹ́ kọ̀ọ̀kan níran ìran ìran ìyẹ̀rà lóríṣiríṣi bí gbogbo ẹ ti wá pọ̀ tó ọlọ́run ní tó ń tọ́jú gbogbo ẹ̀dá lómìnira bí ti pọ̀ jù. ǹjẹ́ wàá lè jẹ́ pé agbára rẹ̀ ti dé ṣe nǹkan yìí tún wàhálà àti tìsí nǹkan mí lẹ́yìn ọlọ́run àti takò wá ìyá sẹ́yìn ìpè ọ̀nà ọba àlèkè ọlá onìkan a wá ìrànlọ́wọ́ rẹ̀. àwọn àbọ̀ sí agbọ́nrin ẹlẹ́ẹ̀kọkàndínní ọgbọ̀n àtàṣe òun náà ni pé

sheikhul islam ibn qayyim ó ní àwọn èèyàn sọ̀rọ̀ lórí rẹ. ìran mẹ́rin ni wọ́n ìran alákọ̀ọ́kọ́ àwọn wòye pé èyí dáa jù nù bá dà tó sì lọ́lá jù nù bá dà èyí bá lé lórí ẹ̀mí jù tó kóyìn tó wà lájọ àwọn èèyàn dúró lórí mi ńgbọ́ jẹ́ pé ládàá téèyàn gbà lórí ìbáàdà kọ̀ọ̀kan ní ìbámu sí bí èèyàn bá ṣe ṣe wàhálà lórí ẹ̀sìn ìní ó sì gba ládá tó ẹ̀sìn lẹ́yìn ìgbà tí ìfọkànsí òdodo ti wà fún yàn tọ́lọ́tọ́ ọlọ́ọ̀bá àlòkè ọlá nìkan ṣoṣo ló ṣe fún ìsìláàfù wà fún lẹ́yìn ìgbà náà ẹ̀ ń bá wá yẹn náà fílà méjì ẹ̀ lè fi wé ẹ̀ ń tọ́wọ̀ ẹ̀ náà fílà mẹ́rin ẹ̀ ń tọ́yẹn náà fílà mẹ́wàá ẹ̀ lè fi wé ẹ̀ ń tọ́yẹn ogún lẹ́yìn ìgbà tí ìkìláàsì tọ́wà tí ọ̀bá tí ìkìláàsì níbi ìkìláàsì bá ti wà ní kálukú ti gbalaja tiẹ̀ èèyàn lè kí rákà ọgọ́rùn kan kọjá pé kò ní ládáwájú ọlọ́run tó ń tó fún yẹn lọ́sílà méjì nítorí pé eléyìí ó ní ìkìláàsì pẹ̀lú ẹ̀ eléyìí kò ní ìkìláàsì pẹ̀lú ẹ̀ àbí ìkìláàsì rẹ̀ nǹkan ti bá àwọn tí wọ́n sọ yìí pé bí ẹ̀ bá ti ti wàhálà tó yìí inú wọn ọkọjá àlàjẹ́ bíi pé yóò wá máa fìyà jẹ ara rẹ̀ nígbà tí wọ́n bá pèrò pé Allahu akbar Allahu akbar inú súnà níbi ọ̀sán lọ́la àlùfáàná pé òun káṣí gbogbo ògbésẹ̀ tá a bá ń gbé báyìí máa fi kọlá dá fún wa ò sì máa ti wá ìní ẹ̀jẹ̀ tí wọ́n fi parẹ́ iná ìlú olùwọ́dọ̀ tọba wa gbọ́ ipe wọ́n pè rún bí wọ́n tún pè rún lọ́hùn èwo lọ́dọ̀ àjùkọ lọ bẹ̀ ìgbésẹ̀ rẹ tọba gbé lẹ́yìn ìgbà tí ìṣìláàsù ti dúró ipe torí ìtọ́lọ́ nìkan ṣoṣo ni lọ́fẹ́ ṣe tó ṣe ò torí ẹ̀dá gangan dé ò ṣe tí a rí nǹkan kan gbígbésẹ̀ rẹ bá ti pọ̀ tó dé mọ́sálásí iná ẹ̀ ní ládàrí ọ̀pọ̀ tó àdéhùn ọlọ́ọ̀bí èyí tó jìnà onílàádá ju èyí tó súnmọ́ lọ nítorí jíjìnà rẹ̀ kìí ṣe pé torí mọ́sálásí nítorí pé ẹsẹ̀ ìgbésẹ̀ tó gbé lọ bẹ̀ ọ̀pọ̀ ju èyí tó súnmọ́ lọ àwọn ẹni àkọ́kọ́ yìí àwọn ìpìyàn tí wọ́n wá ń bẹ́nu wọn tó kọjá àlàtí ẹdúró tí wọ́n jẹ́ kí wọ́n wà á sórí ẹ̀mọ́ ìyà di ara wọn nígbà wọn bá wá pàṣùbà yọba bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí mọ́sáàtì ọjà abájọ́ òtítì yọba kó rẹ̀ sírìn kó tó dán yọ láàgùn yóò ṣe gbogbo ẹ̀ níta òǹtá ti gbájú gẹ̀ pé bí kẹtàlá tó lè pọ̀ bí bí bí èèyàn bá ti rìn pọ̀ tó ìmì ládé ó ti pọ̀ tó. àlẹ́ alẹ́ kù á àdébí wọ́n sọ́lá láàrin òṣèlá ó ti sọ fún wọn náà àdìsí rí i pé inú tó dáa jù nínú iṣẹ́ tí yẹn fi súnmọ́ lọ nínú ẹ̀yìn tí yẹn bá lè kódà kọ́ mọ́ wọn nígbà bá ní dẹ́dẹ́gbọ̀n ọ̀fẹ́ lu àdínkù yẹn ọkọ̀ ọdún mọ́sáàsì ọjà bá nígbà ọkọ̀ débẹ̀ ọkọ̀ ọmọ omi àgbé kan náà kódà tó fi fojú fírí wọ́n ti bẹ̀rẹ̀ rákẹ́lẹ́ kejì ọjọ́ yìí ọba wọn kírun nígbà tó wà lọ fẹ́ mọ̀ bọ̀ lé ojújọ́ rẹ̀ ah, bá bí mo sì lọ òsín sàròyé kó o tó délé o délé sábà yìí ọkọ̀ súnmọ́ tó lọ bí iṣẹ́ ọtún lé ìdìdè bí iṣẹ́ ogun tí ń rí lù ọ́ nítorí pé ọ̀sẹ̀ tá ń tó le jù fún ẹ̀mí ara rẹ̀ iná ìlọ́pàá adíìlú yóò sọ̀rọ̀ ẹ̀mí sọ̀sọ́là ń lọ sọ bẹ́ẹ̀ mo sọ yóò Bukhari ẹ̀sìn Islam yìí kọ́ rọrùn mi láyò ṣáàdà dínú ahadun illa ghalaba wọn ò ní mú ẹ̀sìn ilé fẹ́ni kankan àti kó di pé kò ní lè ṣe mọ́. ká mú ìtọ̀rọ̀ ina ẹ̀sìn iná ẹ̀ lọ dáa jù iná ẹ̀ lọ lájú pé pé á lè mú ti pé pe mẹ́mẹ́ mọ̀kọ́ ọmọ kíkọ́ wá pé ìtọ́sà máa sẹnu tó wà ni ẹni tó fẹ́ pé yọ sẹ̀sà nú àwẹ̀ èyí tó fẹ́ pé sọ wọn pé àti ló dé yọ ọjọ́ dáhùn láàmú òun kankan wọn àti ẹ̀mọ́ ọkùnrin pé ààwẹ̀ gbígbà rẹ̀ yìí ó ti pọ̀ jù ọlọ́ọ̀bá àlejò ọlá tó gbé oríṣiríṣi ìjọsìn fún wa tó gbé kalẹ̀ fún wa àwọn kan mọ rọrùn fáwọn kan jà wọn kan lọ náà ni àníwọ̀ sallallahu alaihi wasallam sọ pé inú àjẹ́nà ojú ọ̀nà mẹ́jọ ní mẹ́mẹ́ èyí tí kálukú bá fi pegedé tọ́mọ láńlé ajé ìbẹ̀wò òtún pè é níjọba ìgbà ìfìyà rẹ̀ àwọn míì bá bọ̀rọ̀ ìyá nítorí pé àwọn lẹ́yìn àwẹ̀ Ramadan wọ́n máa ń gbá àwẹ̀ tàfọ́ wo ó sì wọn la fún wọn ọ̀rọ̀ fún wọn ju náfìlà lọ ọ̀rọ̀ fún wọn ju náà kàkùránì lọ báàbù rọ̀jà ni wọ́n ti pè wọ́n jẹ́ gbàdì kìyàmù ojú ọ̀nà táwọn aláwẹ̀ ó ti gbà tí wọ́n gbà àwọn bẹ báàbù sọ́dá káwọn ó ti pè sàárà ọlọ́run bá àlekè ọlá tó gbé ìjọsìn oríṣiríṣi ìkalẹ̀ ó ti gbé kalẹ̀ nígbà ìkalẹ̀ yìí pé yọ àwọn kan máa bá wọn kan láàmú ju àwọn kan lọ síbi tí wọ́n bá ti tẹ́dé tó pegede mẹ́tọ́dá má máa rò wípé gbogbo èèyàn náà lọ gbọ́dọ̀ dé séèjì rẹ tọba ń fa igbó gbìyànjú lọ gbọ́dọ̀ dé séèjì rẹ ọmọ sọ̀tọ̀ kú sọ ọmọ bú àwọn èèyàn lọ́nà tí ọ̀gbàdá tó jẹ́ pé wọn náà níbi tó kù sí wọn láwọn ìbáàdà mi fún ọ náà òjèdè ń bẹ̀ tó àwọn èèyàn mi ta fẹ́ ló ń bẹ̀ ní pé èyí tó bá rọrùn ní ìbáàdà náà ní ká máa ṣe ká mọ̀ máa tẹ̀ta èyí tó bá jẹ́ pé ó le kódà nù kọ́ ìjà ṣẹ̀ríyà ò ní pé alìmọ̀ṣákátú tẹ́jìlébù tẹ̀síìr alìmọ̀ṣákátú tẹ́jìlébù tẹ̀síìr general principle tó wà nù ṣẹ̀ríyà Islam ìpé ńgbà tí wàhálà bá ti le tó bá ti òfin ọlọ́run gan fún wọn ń dẹ̀ ẹ̀sìn kò ní le kò ní dúró lórí ìpìlẹ̀ mọ́ àlùmọ̀ṣá kàtó tẹ́jìlì tí ìnira ti wà ń fa ìrọ̀rùn pa àdájọ́ nínú ṣẹ̀ríà ẹni tí ń sèrìn àjò lọ oríṣiríṣi ìṣòro ló lè kàn èyí tí ó fi wá ká ìlà ní mẹ́rin tí ó kà ní mẹ́rin tí ó kí mẹ́rin fún bá wa kíkì wá kéré kọ́lọ́n kọ́ sànù ẹnìkan ti sọ lónìí olónìí oúnjẹ bí sẹ́yìn àsọ pé èèyàn lè kírun síwájú àsìkò rẹ̀ ọba kí wọ́n àyílà ní aago méjìlá kọjá díẹ̀ torí nǹkan ìtura fún <laughs> ọba ká ìlà bí àzáre ọdún ọdún àwọn olùdíje ká ìlà ó tún ọpọlọ yìí o. ọ̀tún òkì gbàtà sùkọ̀ ayé tó sẹ̀rí àtọ́sọ pé kó o kírun àti kó o dírun ó ní bó ṣe ṣàlàyé ẹ̀ irun ó lásìkò irun ó lè kí lásìkò àyílà ó ní wákùn mùsítárà pẹ̀lú àyílà ṣùgbọ́n gbọ́dọ̀ tó ná kéde ike ọwà ní sẹ̀rí àtọ́ pé ọlẹ́tọ̀ọ́ kó o kírun síwájú àsìkò rẹ̀ síwájú kásìkò àárín irun mẹ́rin ló ti ṣẹlẹ̀ irun àyílá àtàlàsárì nínú kó kí àwọn méjèèjì lásìkò àyílá àbí lásìkò àlàsárì àbí kọjá púpọ̀ tó àsìkò rẹ kọjá pé ìgbà káyìlá fẹ́ tán ńlọ káyìlá sí ọ̀nsálámọ̀ ọ̀nsáàdìkáàmù àti àlásárì ti bẹ̀rẹ̀ ọwọ́ kálà kálù pàṣípò àlàsárì ìyẹn náà lẹ́tọ̀ọ́ ló ṣẹlẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ kọjá pé mọ́gíríbì àti ìṣáì àti mọ́gíríbì ti òkè mọ́gíríbì ọwọ́ alọ́ra díẹ̀ ọba fi ìsáyèsí ṣùgbọ́n àti òsáyè òsì ìkùnlẹ̀ ẹ̀yàn tó jẹ́ ìyàwó rẹ̀ ṣùgbọ́n ní wọ́n kùnú tààràkù lásìkò dọ̀rúra pọ̀mọ́ mọ́gírì so àsìkò ti ẹnu nítorí ikọ̀ wà lórí ìrìn àjò àbí bẹ́ẹ̀ kọ́kọ́ lọ́mọ́gírì lára kíṣà òfìdé kọ́wá jẹ́ pé ń gba tíṣà ìbádé lọ́wọ́ àti mọ́gírì àti ṣáì ṣùgbọ́n kọ́ wá fẹ́ so bẹ́ẹ̀ náà nígbà tó wà lórí ìrìn àjò ṣeré àkókò lè dín àwọn ìrun àyílà àtàlásárì àti ìṣáì instead mẹ́rin mẹ́rin ọlẹ́tọ̀ ọkọ̀ kí mẹ́rin bọ́ bá sì wò kí méjì so tí í túmọ̀ sí pé àlùmọ̀ṣá pàtó tẹ́jú ní gbèsè sí ẹ̀ nígbà tí nira bá dé ṣeré àgbẹ̀ngẹ́ máa fi ẹ̀dẹ̀ nínú òfin kì í sì fọwọ́ lọ́wọ́ à orí ìfọ̀rọ̀nù Sayyidina na fọlọ́n kọ́kọ́rùn kẹ́ fọlọ́n ọjọ́ ló sí nígbà bá ń sèrìn àjò lọ sí àjì àbí ń sèrìn àjò láti mọ́ta tó lọ Mọ̀dínà tí mo ẹ́ lásìkò rẹ̀ kí máa ń tọpa gbogbo ibi tí òjì ọlọ́sọ̀ sọ́là tó bá ti dúró nígbà tó wà ní ayé ibi tó bá ti pé ràkúnyà nígbà tó dìde báyìí tó fẹ́ gbéra ó yí kó òun náà fọ́ síra fún mi ẹ̀kọ́ yìí bíi tànà ìṣọ̀ṣọ́lá kó tó wá mọ́ lọ. ó nìkan ní dáa tó gbọ́ àwọn dàrú yòókù dàbò pé n tó ń ṣe yìí kò sí ní Islam. àwọn èèyàn gbọ́dọ̀ kọ́ sí ìrẹ̀lẹ́ tó gbé wàhálà bí wọ́n fà. ó ní ìṣèjì bá nàìjíríà sọ́lá bó ṣe ṣe ájì rẹ̀ kálukọ́ wa sọ pé ṣe ṣe gẹ́lẹ́ ló ń ṣe fẹ́ ṣe bó ṣe rìn ìlú ń ṣe fẹ́ rìn làkúnmí tó gùn ìlú náà gùn gbogbo bí ó ti dúó ìwọ̀n ó ti dúó gbogbo bí ó ti tọ̀ bí tọ̀ gbọ̀ngàn òun wà tọ́tọ̀ mbẹ́ àhà <laughs> ọfẹ́ dojú ìsìlámù nìyẹn ọfẹ́ sọ ìsìlámù bí nǹkan mi torí ẹ̀ làwọn tí ọ̀lẹ́kọ̀ wọn mọ̀ pé àwọn ń lo ọ̀pá sọ́dọ̀ ní ìsìlámù náà lọ́pàá ìlọ́pàá rẹ̀ níbà kìí ṣe pé lọ́pàá lásán wá jẹ́ ara ẹ̀sìn kìí sáré ẹ̀sìn aláàmọ̀ ilé ayé lásán ni ẹ̀ ń bá níbi ọ̀pá kọ́lọ̀pàá ẹ̀ ń bí níbi ọ̀pá kọ́kọ́ lẹ̀ <laughs> bẹ́ẹ̀ náà ni ìjókòó wípé ká dìde níbi alákọ̀ọ́kọ́ ká fẹ́ lu ẹlẹ́ẹ̀kejì ká ọ̀rọ̀ àti sùúrù díẹ̀ tó ti fa jòkó tó ti fa dìde bẹ́ẹ̀ náà ní jọra kẹ lẹ́ẹ̀kẹta ká ọ̀rọ̀ àti nílẹ̀ díẹ̀ tó ti fa dìde àníṣọ sálámù ò sí àgbà tí ó ní ọjọ́ lórí tó dàgbà ní dàgbà ọmọ ó sì sọ fún ó sì sọ fún wa pé ilé àná ilé fún yóò ká ọwọ́ tí mo fi yàtọ̀ sí pé ọlọ́run fi iṣẹ́ ránṣẹ́ sí òjò ránṣẹ́ sẹ́yìn tí n fi ń sàwa náà ń ṣe nínú àdìsí ni àná sọ sọ́lá mọ́ sọ pé ó ní ibà máa mú ní ìlọ́po méjì ibi tẹ́ máa mú yàn kọ̀ọ̀kan nù bẹ́ẹ̀ ni tẹ́ máa mú òun sọ́lọ́ láàyè nígbà ó sì mú ọ wá bẹ́ lọ́ọ́ pé ọlọ́run gbé ibà kó olùmọ̀dínà ọlọ́run sì gbé ibà kó olùmọ̀dínà títí lónìí àgbéyàn bá gbé wa láti ta olókun kò lè wá kó olùgbé mọ̀dínà náà ló wá kó bà rárá o ọlọ́run sì ibà tó mọ̀dínà ọlọ́run ti dọ̀gbà ní ìṣọ̀kọ́lá níta fẹ́ lò mẹ́ ní pé tòótọ́ ní pé bí wàhálà bá ṣe pọ̀ ìnìláàdá ó ṣe pọ̀ ṣùgbọ́n o ká má máa tẹ̀ka tó ní wàhálà nínú fẹ́mi ara wa kọ́mọ wà jẹ́ pé yọ wà tó kó bá wa àyè ti ìbáàdà yẹn lọ. ọ̀rọ̀ wa nù sọ́yìn Bukhari àti Muslim látọ̀dọ̀ Aisha radiyallahu anha ikú sẹ́ni àjò pẹ̀lú ànábì sallallahu alaihi lọ sí ìlú Mẹ́kà láti lọ fẹ́ ìbáàdà. ìgbà tí wọ́n á àjò lọ òun náà sì ní ájì ìtàní sọ̀tọ́là ń pe tó ṣe kàn kò sáàjì mí ìmọ̀lẹ́ yẹn ájì kan náà ló ṣe bá ti gbèrò ájì tẹ́lẹ̀ sí wá tí òun ṣe ẹyọ kan náà ló ṣe bá ó gbèrò múra lẹ́ẹ̀mẹ́ta ẹyọ kan náà ló wá rí ṣe pẹ̀lú ájì bá ìgbà yẹn ọlọ́run kádàrá yí pé kí nǹkan oṣù àìsà ò wá inú rẹ̀ bàjẹ́ ẹni sàkálà ní mábàámújẹ́ tọ́lọ́run bá lè jọ láti kọ́lẹ̀ lórí ọmọ àmúbi àdámù <laughs> àwọn obìnrin wọn pé ní wọ́n máa ṣe nù oníjọba ń jẹ́ nítorí ẹ̀ mùsùlùmí àti ọba tẹ̀lé ìṣe ọ ìbàjẹ́ òun lọ fẹ́ máa bàjẹ́ ó dùn pẹ́ fọlọ́run ọ faradà títí tí yóò fi kú àtọ́sí lọ pàdé ọlọ́run inú àìsà bá àjàmí sáàmì ọmọ bànújẹ́ ẹn tó bá ti wá gbéra tó lòun fẹ́ ti hajj bá yẹn tásìkò hajj ti wá tó àràfà ti tó ó sì jẹ́ obìnrin nǹkan oṣù rẹ̀ tí ìdá ó ti gbé ìrà ó ti wà ní ìhram ìhram pé kí ni ó dà nínú ẹni pé ìwọ ọlọ́run ti bẹ̀rẹ̀ hajj báyìí اللهم لبيك حجا يا ما لبيك اللهم لبيك يا ما لبيك ají rẹ̀ wọn àbí múra rẹ̀ tó ti dà ní ẹ̀tẹ́lẹ̀ yóò sókọ̀ máa jì ní tí nǹkan wọn ọ̀bá dúó ají rẹ̀ wà di hajjil ifrat yóò di ají nìkan tọ́bá pa àníyàn umra kọ̀ máa jì yóò di hajjil ifrat àyíṣà rí pé àwọn èèyàn dáṣe ó mọ́ra lọ́tọ̀ tí wọ́n túra alẹ̀ nǹkan oṣù tó ń wò sí ìdákùn òbí lọ ṣe tàwáàfù lè kàbà lẹ́bà tó ní àràbà yá lọ́wọ́ sọ fún àdéhùn òṣèlú pé àwọn èèyàn táwọn wa Mẹdínà ìjọ tó méjì ní ọ̀sẹ̀ wọ́n ti múra lọ́tọ̀ wọ́n ti ájì lọ́tọ̀ ẹ̀yọ́ kan ló ń fẹ́ gbé padà báyìí فإذا طهرت فاخرجي إلى التنعيم فاهلي ثم اتنا بمكان كذا ولكنها على قدر نفقتك أو نصبك òṣìṣẹ́ ọlọ́run kàtàrà sọ pé kò burú rí àìsà ṣe sùúrù mọ́ka nígbà tí haidọ̀ rẹ bá dá tán ṣèmọ́ra tó ṣe kọ́ wá jáde lọ sí àyíká ìpínlẹ̀ tẹ̀lé yìí ẹnu bodè haram ní tẹ̀lẹ́yìn yẹn kìí ṣe ẹnu bodè mọ́ta o ẹnu bodè haram haram ti nú ẹnu àlà láti jọ́n látàrí kó àwọn ẹbí ibrahim alẹ́sọ̀rọ̀ àkọsọ̀rọ̀ àwọn saudi gọ́ọ̀mẹ̀ntì náà tírèsì tó fi demarcation sí lọ sí haram yìí tọ́jú ààyè ọ̀wọ̀ tó ní ìdájọ́ tiẹ̀ lọ́tọ̀ yàtọ̀ sí àwọn àyè mi ọwọ́ àyíkọ́ lọ sẹ́nu bodè rẹ̀ torí ẹnu bodè yẹn lèyàn gbà lọ Mẹdínà kọ́ wá lọ ṣe kọ́ wá lọ gbé ìhàmù tiẹ̀ mbẹ́ fún múra kọ́ wá ṣe múra tiẹ̀ kó tètè wá pàdé àwọn ní ààyè báyìí táwọn ó dùn sí táwọn ọmọ rẹ̀ tiẹ̀ àníṣe sáà wá fi kún yí pé làákínnáha aláàkọ́dìrì nàfàkàtìkà àwọn nàṣọ́bìkà ẹ̀sán tọ́lọ́wọ́n ọba ọ̀sùn ọ̀sán fún ọ lórí ìbáàdà ní ìbámu síbọ̀ ọba ti náwó tó ní ìbámu síbọ̀ ọba ti ti wàhálà nínú ẹgbẹ̀ wa míì ajuriki alakọdiri nasọbi ẹ̀san rẹ̀ yóò máa wà lórí ìbámu síbò bá ti ti wàhálà tó nínú ẹgbà wa mi tọwà lọ́dọ̀ Daraqutni àti Hakim ọsọ yìí pé inna lakil minal ajiri alakọdiri nasọbi kọwà nafakati ẹ̀san tí yóò máa bẹ fún ọ yóò máa wà lórí ìbámu síbò bá ti wàhálà tí a ti kí túmọ̀ pé bàbá ti wàhálà tí lórí ìbádà lẹ́yìn ìgbà tá a bẹ́ẹ̀ ni ládá sí àgbà bẹ́ẹ̀ ni ó ṣe pọ̀ tó ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ àgbẹ̀dọ̀ wá jẹ́ pé àwa máa ṣẹ̀ta tọ́ba le tọ́ba ara wa tí ó ti wá di pé ìbádàn gan wà rùn sí wa inú ṣẹlú muslim nígbà tí lórí hadith yìí ó ní ó ti fojú ọ̀nà hadith bí yọọ máa pọ̀ sí pẹ̀lú pé wàhálà àti ìnáwó tí ẹ̀ bá ti lórí ẹ̀ bọ́ bá ti pọ̀ sí ó ní ṣùgbọ́n o wàhálà táwọn wí ànásọ́bù lẹ̀bí láàyè tó mú u ṣẹ́rí ìwọ́ kàdáríkà náà bàbá wàhálà tá a lọ gbalada sí pé bọ́bá ti pọ̀ tó lóòtú gbalada sí àti ìnáwó tá wí èyí tí ọ̀tá kò ṣẹ̀rí àná kì ṣe pé wá lọ innovate kan wá lọ dáadáa dálẹ̀ lórí ọ̀nà tó gbà sí kan àbẹ́nìkan dálẹ̀ lọ́wọ́ à ń tẹ̀lé ní wàhálà rẹ̀ pọ̀ bí wàhálà rẹ̀ ṣe kò tó lóṣù bá ládá sí ọ̀sán rẹ̀ jẹ ẹ̀sẹ̀ bá àbí ìnáwó tí ọba ṣẹ̀rí àmú sòkúdọ́bẹ̀ táà máa ṣe ra mẹ́wàá lọ́wọ́ ń pé sàrà ló ṣe ọ̀sán rẹ̀ jẹ sàrà nígbà tí ọ wá sí èmi jẹ́ wà mẹ́jẹ ọ wá síbi tẹ̀síìrì wọn a kan wọ́n wá sọ̀rọ̀ òkú wọ́n ti Awọn náà máa tó àwọn ẹ̀gbọ́n wọn àtàwọn bí náà náà àwọn àbáwọ̀ náà tó táwọn wọn kò sára sára náà wọn kò mi náà wọn kò. bàbá pé

ó ní jẹ́ bẹ́ẹ̀ gbà lọ́wọ́ rẹ̀ nípa ìlú wọn tó wáyé rẹ̀ ẹni tó bẹ́ẹ̀ ta ìsàrà òun náà mọ̀ pé sára lè mí sòkúdọ́bẹ̀ ní gbogbo ìtọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe sòkáyà jìnà sí èyí tá a gbà láàdá lórí ẹ̀ tí wàhálà wa bá pọ̀ lórí àtìnáwó èyí tó yẹ kó wàhálà tá à ń ṣe òǹṣẹ̀rí àlòmú wa bẹ́ẹ̀ ìnáwó tá à ń ná òǹṣẹ̀rí àlọ́ sọ ìfíkà náà láti wàá mọ̀ gbàládá gbogbo ohun tí a bá ń ná lórí ọ fámìlì wa pátá pẹ̀lú àníyàn pé ojúṣe èmi rè tọ́jẹ́ ń ṣe wàlá ìlàdá lámùgbà lórí ẹ̀ ẹlùmí ọmọ sọ pé ọlọ́run fòfò rẹ̀ bí àgún ni ẹdí máa ń gbà mí ẹ̀yìn ọlọ́run fi kíní kan wọ́n sàmọ́ ń sàjọ́ àtọ́jọ́ ẹgbẹ́ nígbà tí yẹn lùs àdúrà ni ọ̀dà ẹ̀ lùs bó lẹ́sẹ̀ lùs ojúṣe rẹ̀ tó ṣe fọ́mọ rẹ̀ fáyà rẹ̀ ó lùs inú wọn máa ṣe ládùúgbò àfihàn ọlọ́run máa ṣe àlékún bíbọ́ àṣírí àdúrà bẹ́ẹ̀ fún ọmọ ṣe ẹ bá ṣe nǹkan ọlọ́run máa tàbí gbogbo àṣírí o ọlọ́run fọ̀pọ̀ rọ̀pò sọ́sọ́ nù ni yọ fọ̀pọ̀ rọ̀pò rọ́pò kí ni ọlọ́run tó ṣe mí ti ń tò ná ìkọ̀ ọ̀pọ̀ oníbi rọ́pò <laughs> bí ìgbìmọ̀ náà sọ́sọ́ nù ni sọ́wọ́ gbóni kọ̀wọ́ gbóná nǹkan ládá ni kọ́lọ́run tó máa tàbí gbogbo àṣírí kọ́lọ́run tó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ gbogbo àṣírí táwọn ìtọ́jú ká máa ṣe lájọ àníyẹn kọ́lọ́run tó máa gbà níbàdà fún wa so wọ́n fojú wo ń tọ̀ ná lórí fóònù lùsì lórí fámìlì lórí ọmọ òrukàn lórí anything tó bá náwó tó jẹ́ pé inú tọ́lọ̀ ọba àlejò láǹfẹ̀ yìí lórí ìyá ọmọ òrukàrà rẹ ọmọ ẹ̀yá lórí ẹ̀ mọ́tò ròǹbọ̀ bá ti nà mọ́tò kà mọ́ bí a ti bí mo tẹ̀ san iye báyìí ni ìsọ̀tẹ̀ san iye wú ọlọ́run tó ní bọ́ àti mi kó tún bú ọ láti rí kó tún mú mi kó tún na kí n ò tún kó mbẹ sáwà la ní tàn náà ni síbọ́lọ́mọba àlejò ọlá lónìí ọkàn gbé wá gbá ọ̀dọ́ wa ní ìtọ́lọ́wọ́ fi sọ pé ẹ Abdullahi ọ̀yá ten thousand ti ẹ̀rì Muhammadu gbọgba one thousand wọ́n ní ìdí ìdílé kan wọ́n ní ìdí five hundred ìtọ́lọ́wọ́ fi máa ti mú anton kólàfà olùlá ìfẹ̀lẹ̀ àb ẹ̀yin ní khalifa ọlọ́run lórí ilẹ̀ ẹ̀yin lọ́lọ́run ní kẹ́ ẹ máa ti lára ara yín kọ́ máa wò yìí yọ̀wọ̀ àmọ́ fún yín ládá ẹgbà ṣiṣẹ́ ládá yọ̀wọ̀ máa kẹ̀sẹ̀lẹ̀ ẹgbà ṣiṣẹ́ ẹ̀sẹ̀ ọlọ́run jẹ́ kí ọjọ́ tó dá ẹ ládá làwọn ọmọ ṣe o ọlá àti tóbi ọlọ́run ọlá àdúrà ìṣe wàhálà kọ́ ni tí a gbè lórí òsàn láti mọ ìbáàdà tó dáa jù kókó ń sàn lọ́nà ìṣe bí wàhálà bá ti tó nǹkan là á gbè lórí òsàn láti mọ pé ìbáàdà wo ló dáa jù wàhálà tí yẹn ń ṣe lórí ájì ó ju tòun kíkì lọ ṣùgbọ́n kí wàá sọ wàá sọ pé ájì lọ́la ju ìrun lọ rárá o wàhálà tó ṣe lórí ájì ọ̀pọ̀ ju zakatọ́ yọ lọ. kìí ti bọ́wọ́ ike pé ládá tó ẹ ó rí ládá ń bí ju lọ rárá o ṣùbí wàhálà bá ti pọ̀ tó kọ́ láàfin mọ ìtọ́lọ́lájú ṣùgbọ́n bá rí ìbáàdà ẹyọ báyìí bá bá ti wá wàhálà tó lórí ìbáàdà ẹyọ kan tá a rí o ni ládó ti pọ̀ tó nígbà tá a bá ti ní ìkìlá ẹ̀mí òdodo tí wọ́n ń sọ̀rọ̀ lórí èwúlọ́ jù nù ìbáàdà tá a fẹ́ ṣe ibi ìjà kàná àbúrò ọlọ́run láàmú àwọn ẹ̀sọ́ yìí pé èntọ́ lọ́lá jù nù ìbáàdà òun náà ni kéèyàn ráyé kọjá ikú tí ọba wọṣọ báyìí kò ní wọṣọ tí ọba dé fìlà yọkàn wákàn yọkàn bàbá jẹ́ láwọn àní ní òwe kéṣe tí ó ṣe yoyoyo kò ní ní àkàtì ilé ayé débi pé yóò wá gbé lẹ́mìí wọ́n lè tọ́ da jùmọ̀ ìbáàdà nìyẹn so inshallah àbọ̀ àtúbọ̀ asọ̀rọ̀ ẹ̀kúnrẹ́ lórí ẹ̀ lọ́la pẹ̀lú ògùn ọlọ́run kọ́lọ́n kó fún alẹ́ mi lò so àwọn yẹn báwọn àkọ́kọ́ náà ti jẹ́ pé wọ́n kọjá àlà lábala kan àwọn ilé náà tó kọjá àlà láwọn nǹkan kọ̀ọ̀kan tòótọ́ ní Islam mú zúdù káráyé sá ṣùgbọ́n ọlọ́run náà lọ sọ pé kúlé mọ́ ní haram bí iná sàlọ́láhi lẹ́yìn àkàràjẹ̀lẹ̀ ìbáàdìyí wọ̀tí ìbáàdìyí náà rẹ̀ kúlé yàgbé lẹ́yìn náà àmọ́ ń fi àyà ti dùnìyà káàlì sọ sáyẹn ọmọ ìfẹ́ yà mọ́. ìtọ́ da nínú sẹ̀mí yìí tá ń sọ fún yín pé ọlọ́run ṣe léwọ̀ fún mi ní òdodo ọlọ́run ṣe léwọ̀ fún mi ní òdodo àwọn ní ẹni wọ́n ó lò lé ayé yìí wọ́n ó tún wá dání níjọba ìgbà ìfìyà wọn ṣùgbọ́n ọlọ́run bá lè kí ọlá sọ nìyẹn so pẹ̀lú ògùn ọlọ́run á tún máa bá lọ ní ọ̀la so kọ́lọ́n kó kó wálẹ̀ subhanaka allahumma hamdika shada allah ila illa ant nastaghfiruka wa natubu ilayk subhana rabbika